بسم الله الرحمن الرحيم حمدا كثيرا طيبا باركا فيه ثم صلاة وسلاما على رسول الله وعلى آله وأصحابه ومن اقتفى بآثارهم إلى يوم الدين أتدو قف ونوم سبحانه وتعالى هذه كلها في السوق وجاء أشياء إن صوت يقع أنجح بنا àti kó ní ròrí ìkọ̀wálì mùsùlùmí náà ti dìde àti bó o lo okò àlùkọ̀wálì mùsùlùmí náà gan bó o lo ṣe wò ẹṣẹ àlàyé rẹ̀ fún wa. ibi ká ti tẹ̀síwájú lónìí ó ní ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àkídà Hasan Banna. Hasan Banna wà àkídàtò bó ni àkídà ṣe rí ló ní àwọn ọ̀rọ̀ kan tá ti ṣíwájú lórí kí ní jẹ́ àkídà gan. tí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí babu alákìídà babu alákìídà lè hàn sí wa a ti mọ́rò pa àwọn kan tẹ́sìn sí wọ́n yàtọ̀ sí gbogbo mùsùlùmí tó kù láwùjọ ní jẹ́ alákìídà bẹ́ẹ̀ ló mọ̀ pé látara ìmọ̀ kan wà ní bíkí ìsìláàmù olóhun títí orí rẹ̀ àbí tọ́nà títí orí rẹ̀ gbé ìsìláàmù kalẹ̀ títí orí rẹ̀ dáhìn tí ń jẹ̀rọ̀ ọmọ ẹ̀dẹ́yàn àtàjànú gbogbo ní jẹ́ àkìídà gbólóhùn àkìídà ابن منظور الافريقي رحمه الله تعالى ìgbà tí wọ́n ṣàlàyé tí ń jẹ́ àkídà fún àwọn èdè lárúbáwá wọ́n ní òun náà ní gbogbo nǹkan tí ọkàn èèyàn bá dé tó sì gbà wípé bó ṣe rí náà nìyẹn so alifarisi kò ní ká di nǹkan ká so mọ́ra wọn kọ́kàn náà wá lè mọ́kàn nì òun tí ń jẹ́ àkídà. alimọ́jọ́ mi ni wàásù wọ́n ní èdè lárúbáwá òun ni tí àkídà ní ìdájọ́ nǹkan kan tí ó kéye méjì ò lè wọbẹ̀ lọ́dẹ̀ tó bá gba nǹkan yẹn gbọ́ nínú ọ̀rọ̀ ẹ̀sìn. tábà sọ pé ó ní í ṣe pẹ̀lú ọkàn tí mùsùlùmí fi ń sin lọ́hùn tó yàtọ̀ sí iṣẹ́ tara tá à ń ṣe. ìgbàgbọ́ ní jẹ́ sọ́nà ọba subhanahu wa ta'ala tó rán sí ọ àkídà rẹ nípa ọjọ́ gbọ́dọ̀ lọ́kìyàmà àkídà rẹ nípa ọ̀rọ̀ rẹ nípa àwọn òwe ìfẹ́ ọlọ́run subhanahu wa ta'ala jẹ́ so ìsìn jẹ́ articles of faith mẹ́fẹ̀ẹ̀fà ìmọ̀ ọlọ́run subhanahu wa ta'ala lọ́kàn ìsìn lọ́kàn ọ̀rọ̀ nípa àwọn ànábì ọlọ́run nígbàgbọ́ nípa tíra ọlọ́run ìnígbàgbọ́ nípa àwọn màláìka ọlọ́run ìnígbàgbọ́ nípa ọjọ́ ìgbéga alkiyama ìnígbàgbọ́ nípa alkọ́dà orígun mẹ́fẹ̀ẹ̀fà yìí kí gbogbo mùsùlùmí ayé gbà nígbàgbọ́ pàtàkì tó wá fún ọ̀rọ̀ yìí gbogbo àwọn kan yìí ní jẹ́ àpèyìdà. nínú àwọn ọ̀rọ̀ míì láti gbé yẹ̀wò ó ní wípé gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ tó ti síwájú àbí níjọ níjọ tó ti síwájú tí wọ́n bá ti yẹ̀ kúrò níbi tí Allah subhanahu wa ta'ala fi rinlẹ̀ nípa ọ̀rọ̀ àkídà tó jí iṣẹ́ ọlọ́run alayhi salatu wassalam tó fi rinlẹ̀ nípa ọ̀rọ̀ àkídà gbọ́ta ṣàlàyé yìí irú wọn ni wọ́n pè ní deviant sect alifọ́bọ́kú àbọ́là àwọn ẹlẹ́gbẹ̀jẹgbẹ́ àwọn oníjọ́níjọ́ tó ṣe pé àwọn náà ń fara wọn ti sábẹ́ Islam àmọ́ wọ́n ti parẹ́ wọ́n ti parun torí wípé ibi tó dọ́rọ̀ ìgbàgbọ́ ibi tó dọ́rọ̀ àkéèdà ibẹ̀ náà lẹ́sẹ̀ wọn ti yẹ̀ táwọn afáàsì kò sì jáfa òótọ́ wí fún wọn tó ṣùgbọ́n tí wọ́n kọ̀ tí wọ́n gbọ́. ẹ wá retí umul afkari wal náà tún mẹ́ta gbọ́dọ̀ gbọ́yé àwọn ìdánilẹ́kọ̀ọ́ tá a ṣe fúnra wa yìí a ní ìṣẹ̀kan tí ń jẹ́ àkídà a tún ń jẹ́ ìyẹn náà tún jẹ́ lẹ́lẹ́hìj àkídà láti ṣe àlàyé rẹ̀ fúnra wa títí ń jẹ́ afkar ó ní ìròrí ìlú ọpọlọ láti fi mọ nǹkan kan ìlú làákàyè láti fi mọ nǹkan kan oníjẹ afkar wọ́n bá ní afkar lágbájá ẹni pé àwọn òròrí tí lágbájá ní lágbárí tí fi ń ronú láti ṣe àwọn ìgbésẹ̀ kan sí kejì lọ́pọ̀ ìgbà máa wá sọ bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ ẹ̀sìn ó túmọ̀ sí wípé ìròyìn tẹ̀dá kan ní nínú ẹ̀sìn ti fi ń sin lọ́wọ́ ìròrí yìí lè wá bá ń ṣe ọlọ́wọ́ bá sọ̀kalẹ̀ mú nù Qur'an àti tó ń ṣe ńlá sọ́nà máa sálà náà ṣàlàyé inú sọ́nà ó sì lè jẹ́ ìròyìn tó tako ohun tí ó fi jẹ́ ìròyìn lárúbáwá lárúbáwá. ó afikaaro yìí làwọn èèyàn pè ní sort léde èbó salt ìdá the way someone reasons the way he thinks the way he exercises the ability of reasoning òní jíjẹ léde èbó almanahaj òní methodology ìlànà tẹ́gbà wa ń gbà láti fi accomplish ìròrí ẹ̀ wò lápẹ̀ ní manhaj fún àwọn kan mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹja gbọ́yé dáadáa a máa lò nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ tá à ń ṣe yìí ń já sí pé n ti ń jẹ́ àkúgba òun ló bí n ti ń jẹ́ òrì òun ló bí àfà pírintẹ́dà kan bá ní lábẹ́ ọkàn tó gbàgbọ́ òun náà ni làákàyè ò mọ̀ ṣiṣẹ́ tọ̀ bí làákàyè bá bí wọ́n ṣiṣẹ́ tọ̀ tó di ìròyìn tán làákàyè náà ni ó mọ̀ ṣàlàyé ìlànà tí ó gbà láti fi fi mẹ́ẹ̀kì fọ́ọ̀tì ẹ̀ sọ هي أم الأفكار والمناهج The mother of thoughts and methodologies is doctrine. هي àkídà jẹ́ تو tó bí ọmọ تو ń jẹ́ مناهج tó sì bí ọmọ tí ń jẹ́ manahij. Tó fi já sí pé tábà máa ń tírìtì àwọn ọ̀rọ̀ wọ̀nyí sọ pé afkaru ẹni báyìí A tẹ́ni tọ̀hún fẹ́ fi implimẹ́ǹtì àfikàrò yẹn tí gbogbo eléyìí ká jẹ́ kí ilé wa dáadáa. rí bẹ́ẹ̀ á rí i pé ọ̀rọ̀ kan bẹ táwọn èèyàn mọ́tà máa ń gbà nígbà tó ń gbà wàrà báyìí ọ̀rọ̀ kù bí ó ní ó ní èèyàn lè yóò ní àkídà tó ní àlàáfíà àmọ́ lánàá rẹ̀ ò sì ní dáa mẹtọlọ́jì rẹ̀ ò ní dáa àná ọ̀rọ̀ yìí fúnra rẹ̀ náà ọ̀rọ̀ tí ò dáa ni kámọ́ sọ pé lágbájá àkídà rẹ̀ dáa masha allah àkídà rẹ̀ dáa inú pé ibi tí ọ̀rọ̀ rẹ̀ kù sí ni pé ah, kò ní manhaj salafi ni àmọ́ kò ní àmọ́ manhaj ikhwanu ló ń lò ọ̀rọ̀ yìí jẹ́ ọ̀rọ̀ burúkú ni ọ̀nà tọ́rọ̀ yìí fi jọ́rọ̀ burúkú ni wípé gbogbo manhaj tí ò bá ti dáa tí ń jẹ́ ìtọ́ka tó hàn gbàgbàgbà tí àkídà náà ò dáa ni gbogbo mọ́náhàjì tí ò bá ti dáa gbogbo tí a bá rí láyé tí olùpèpè inú ẹ̀sìn yìí tó kúra ẹ̀ ń dá ẹ̀yà àbí kò jó olùpèpè náà na ni da ìyálé ẹlẹ́bọ kìí wo ìpìlẹ̀ṣẹ̀ àkídà yẹn tí ìlànà Yorùbá ti ta ó túmọ̀ sí wípé ìṣẹ̀kẹ́ náà rọ́ọ̀lù pẹ̀lú àkídà náà nìyẹn ó rọ́ọ̀lù pẹ̀lú ẹ̀ láàmú ara àwọn ẹlòmíín lẹ́yìn tọ́rọ̀ ti dàrú mọ́ lọ́wọ́ àbí kò ti dàrú mọ́ lọ́wọ́ wọn ò gbọ́yé nígbà tí èèyàn tó bá jóná wà sí tí ń ṣàlàyé tàwọ̀fíìdù àrùbùbíyà tàwọ̀fíìdù alòhùlòhíyà tàwọ̀fíìdù àsìmọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí tó tó gbogbo ẹ̀ náà ní máa ń pèsè lọ nínú ọlọ́mọṣẹ́ Allah bilasẹ́ wa sifat níbi àwọn ìròyìn ọlọ́run níbi àwọn òkun orúkọ ọlọ́run wàláì ó yẹn nànà mọ́sálà yẹn ó sì já àwọn èèyàn dáadáa ibi olùhíyà náà masha Allah. àwọn bó ni àkídà rẹ̀ nípa àwọn olórí bó ni àkídà rẹ̀ nípa àwọn aláṣẹ bó ni àkídà rẹ̀ nípa àwọn tọ́lọ̀ ń pa lọ́wọ́ fún wa ní ṣùgbọ́n ẹnu pẹ̀lú mọ́níhájú rẹ̀ yìí náà ni òun náà ni ìṣòro. eléyìí náà ó ní pọ́lọ́mù ìjọra àfíjà náà ni torí pé ìlànà tá a fi ń bá àwọn olórí lò nínú ìṣẹ̀lẹ̀ Islam ó pẹ̀ka jáde nípa àkídà nípa àwọn òjíṣẹ́ Ọlọ́run ni ẹja bí ọ̀rọ̀ yìí mú dáadáa àkídà yìí tó gbọdọ̀ jẹ́ ìdúkà àwọn mùsùlùmí nípa àwọn aláṣẹ nípa àwọn olórí wa yálà àwọn jẹ́ mùsùlùmí ni àbí wọn èsì mùsùlùmí yálà ẹrú ni wọ́n ni àbí wọ́n jẹ́ ọmọlúwàbí àkídà tí ìsìláàmù fẹ́ ká ní lára wọn ó pẹ́ ká jáde látara àkídà tí ìsìláàmù fẹ́ ká ní nípa àwọn òjíṣẹ́ ọlọ́run torí pé àwọn aláṣẹ àwọn olórí àwọn ni wọ́n mọ ẹ̀zíkíọ́tì mẹ́sẹ́jì sànà Muhammad sallallahu alaihi wasallam àfi ní àwọn kùlàfà àwọn kàlíf àfi ní gbogbo àwọn lọ́ba lọ́ba lọ́ba lọ́ba lọ́ba míì náà táwọn àti wọ́n fi kọjá lọ nínú ìtàn Islam tó ń tọ́ náà sọ́lá mú ṣàlàyé náà rẹ̀ sìn tó kùbánù náà gbé wá náà ọ̀rọ̀ ẹ̀sìn òun náà ni wọ́n ń polongo fáwọn èèyàn náà ni wọ́n execute náà ni wọ́n ń lò. so báwa bá ti gba àlẹ́ mọ̀sálàmù bọ́ tó ti máa bá da nípa àlẹ́ Muhammad sallallahu alayhi wa sallam dandan ni ti dá wa náà dá nípa àwọn olórí tọ́lọ̀ bá yàn sí wa. nígbà náà bìbí ṣàlàyé ọ̀rọ̀ nípa àwọn olórí tá a máa ní àtàkùn ó da ọdún òní da kí قد يكون الرجل موحدا ويكون مبتدعا يختار الخارجية على ولاة الأمور èèyàn lè wà kó jólùkìkì kó jẹ́ ní tó kò ní máa ṣẹbọ ẹni ká mọ́lé olóògùn ní máa wọṣẹ́ káàkiri bẹ́ẹ̀ ní bá ó lè ṣeéṣe ó mọ̀ ṣe súnfì ṣùgbọ́n kó sì jó ń bí díà níbi àwọn àfikárù ṣe ń jáde lé àwọn olórí lórí. torí bẹ́ẹ̀ irú ẹni yẹn ó ti yapa sí àwọn ọ̀rọ̀ tálẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam àti àwọn ìtọ́sọ́nà tí àwọn sọ́láfù sọ́ọ́lù sọ̀kalẹ̀ nígbà àti bolórí lò. ẹ̀wọ̀n hadith abúsẹ́yìn kúndírí adolofo wa sọ̀rọ̀ ta fi bẹ̀rẹ̀ ìjókòó yìí ní ìjókòó ọ̀sẹ̀ kíkà sẹ́yìn. na muhammad sallallahu alayhi wa sallam ló máa ń fún wa ní ìwé nípa arákùnrin náà kò láwọn tí wọ́n máa jáde lábẹ́ tó máa jáde bí ọmọ ọmọ lẹ́yìn rẹ̀ àwọn tí lórí ànábì wá sọ wa lára kó ń pa wọn tó sọ wa lára kó ń pa wọn àti nípa àwọn ìlànà wọn àti nípa èrò orí wọn torí wípé àkídà àwọn ò dá nípa olórí olórí ijọ́ náà lẹ́nà náà Muhammad sallallahu alayhi wa sallam àkídà àwọn ò dá nípa ànábì tí wọ́n ń sọ̀tẹ́tì ànábì síbílù kan wà ìṣirò òun pé ànábì wà injọ́s tí ànábì ò ṣe bí oníjàmbá ànábì alábòsílẹ̀ ànábì Muhammad sọlọ láàrin sílẹ̀ ìgbà tí àkéédà òtítà tó fi rìvóòtì àgẹ́sì ànábì ànábì wọn sọ fún wọn pé ńgbà tí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó bá máa dé àtàwọn tí wọ́n máa jáde lára rẹ̀ tó bá ni kódà wọn lọ tó bá jẹ́ níbi àwẹ̀ gbígbà ni kódà wọn gbàgbẹ̀ lọ tó bá ti di ká kúrò àánú sọ wípé ń àní ó kúrò àánú ànábì ròyìn àwọn khawarij sallallahu alayhi wa sallam níbi wípé wọ́n mọ kùránì ké wọ́n bó ṣe wọ́n mọ̀ ṣe tó kò ní kọjá nǹkan jẹ́ síjọ́kàn wọn. eléyìí nípìnlẹ̀ nínú ṣẹ̀dá islam àti àfihàn zilkọ̀wá ìṣirò tó ti wọ́ nípa rìsálà tó náà bá fẹ́ àná muhammad sallallahu alayhi wa sallam lè ló bí revolt action tó ṣe àgbékalẹ̀ muhammad sallallahu alayhi wa tó yẹn náà lè wà lẹ́ni náà bó ti wẹ́ wá káàkiri tó bó ti wù káyé ó le tó àbí káwọn àjẹmúgbà láàmú tó àbí gbogbo àwọn ẹ̀mí kọ̀ọ̀kan níta ìrírí wọ́n dẹ́rù bá àwọn ẹ̀dá òyìnbó pè láìjọ wọ́n pè wọ́n lóṣù wọ́n pè wọ́n ní gbogbo tó wọ́n pè wọ́n kò ní dẹ́rù bá. dáìyà ni oníwà fi ni ṣùgbọ́n yóò ní program pẹ̀lú gọ́ọ̀mẹ̀ntì gbogbo ògbà láyé kó mọ bú ìjọba ni gbogbo ògbà láyé kó mọ bú àwọn aláṣẹ ni tó àkídà ẹ̀ nípa ti ànábì sọ kalẹ̀ fún aláṣọ ọlẹ̀ lórí wípé àpàdà máa lo àwọn sínú kan sáà máa rí àwọn adarí tó mọ hurú àwọn báyìí wọn máa wọn ò ní sanwó oṣù wa lásìkò wọn ò ní bá ṣe títì wa wọn ò ní bá sọnà wa wọn ò ní bá wọn ò ní ṣe náà wá fún wa gbogbo ìtàn òògùn ọdún wa irú ẹni bẹ́ẹ̀ ti takò kí ni tí ànábì gbà wá lámànà ká ṣe kí ni àṣẹ tí ànábì sọ́dàm ti pa wá láti ká ṣe kí ni tí àwọn àtúbàbò sọ́ọ̀lẹ̀ tí wọ́n dúró lé lórí lórí ọ̀rọ̀ yìí kí ni ìlànà àwọn àtúbàbò sọ́ọ̀lẹ̀ lórí wọn gbogbo àwọn ẹni ò ní wò ìjẹ́ sí wípé nígbà àwọn nǹkan tá à ń sọ yìí a gbọ́dọ̀ gbọ́ àgbọ́yé rẹ̀ dáadáa yìí ò ní sókè. Ilé máa wá jẹ́ àlùsùn náà wal jamaa ṣe tó gbọ́dọ̀ jẹ́ àkúgbà rẹ̀ nípa ókọ ọlọ́run kámú láti bẹ̀ àwọn ókọ ọlọ́run àti àwọn ìròyìn ọlọ́run. Sheikh Islam bin Taymiyyah rahimahullah ta'ala báwo ni Majmu' al-Fatawa volume three eighty one and fifty nine àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. a rí pé wọ́n sọ fún wa ìní láǹfààní àti máa ka àwọn kíní ìnírí lárúbáwá wọ́n ti bá ti rì fáwa sínú àwọn tírà tó wà ká gbìyànjú ká lọ wò ó torí kò sí àsìkò púpọ̀. Al-Imam rahimahullah ta'ala wọ́n ní eléyìí ni àjọ kan fúnkọ̀ sẹ́ẹ̀kì tó ti làwọn àjọ ọlọ́run kò ní ìyà tọ́nà bó sì máa ràn lọ́wọ́ títí àlùkìyàmà kí ni àjọ kan wọn wọ́n nígbàgbọ́ nípa ó nígbàgbọ́ nípa àwọn màláìka ọlọ́run ó nígbàgbọ́ nípa àwọn tírà ọlọ́run àtàwọn òjíṣẹ́ ọlọ́run wọ́n nígbàgbọ́ nípa ọjọ́ lẹ́yìn ikú ó tún pẹ̀lú kọ́dà yálà ń dáa ni nínú kọ́dà àbí káàdùn nínú kọ́dà. bákan nínú wọn pẹ̀lú ọlọ́run subhanahu wa wọ́n sì nígbàgbọ́ pẹ̀lú tí òun rẹ̀ kó fi ròyìn ọlọ́run ọba tó rán níṣẹ́ bẹ́ẹ̀ sì wípé wọ́n máa yítumọ̀ àwọn ìròyìn yìí padà àbí wọ́n ti ha ìtumọ̀ ó ha ìtumọ̀ ìròyìn ọlọ́run ọba kó lára ọlọ́run pọ́n yìí jẹ́ àwọn mùmí ní òdodo tí wọ́n jẹ́ àhẹ́lẹ̀ sínú wal jamaa kò ní máa fẹ́ túmọ̀ tí ń jẹ́ ìròyìn ọlọ́run kọ́ máa ní báyìí lọ́lọ́run ọba ṣe rí ọlọ́run báyìí kí nǹkan kan ò rí bí ọlọ́run torí kò lọ́bọ olùgbọ́rọ̀ òun náà sì ni ọbọ olùríran sọlá subhanahu wa ta'ala ó ti kó gbogbo nǹkan yìí ó ti kó papọ̀ tó fi ròyìn ara rẹ̀ so àwọn nǹkan kan bẹ fi ròyìn ọlọ́run ọba àgbàtúbọ̀lọ́run ọba sí inú yẹn ọlọ́run ọba sì fi ròyìn ara rẹ̀ àwọn ń fi ròyìn ọlọ́run fi ròyìn ara rẹ̀ ohun tọ́lọ́ ti fi ròyìn ara rẹ̀ kódà kó fẹ́ jọ nǹkan kan nínú ìròyìn tiwa táwọn tá a gbé agbára wò ní torí wípé àwa náà ní nǹkan òmìnira ni káwọn ọlọ́run bá ní nígbà bá ti fi ròyìn ara rẹ̀ àmọ́ ṣé bá ṣe ń jẹ́ òyìn àti bó ṣe ń lo ìròyìn yẹn tí báwa náà ṣe ń tiwa nìyẹn tí báwa náà ṣe ń lò nìyẹn kan tó bá

ìlànà àwọn tí ọlọ́run bá ti parí ìdìrà ìrí wọn lórí nínú àwọn ànábì ọlọ́run àtàwọn ẹni òótọ́ àtàwọn tí wọ́n kú sójú ogun láwọn ẹni eré lẹ́yìn náà alimami rahimahullah ta'ala wa ni ọdí hadith ana muhammad sallallahu alaihi wasallam kí máa ń túmọ̀ quran kí sì máa ń ṣàlàyé rẹ̀ kí sì máa ń ṣàlàyé tí quran bá sọ sì máa ń fi ìdí tí quran bá sọ máa fi níjẹ́ àná Muhammad sallallahu alayhi wa sallam tó bá fi ròyìn ọlọ́run ọba rẹ̀ subhanahu wa ta'ala tó dáa ta'ala tó dáa nínú àwọn àhàdìsì tó ní àlàáfíà gbogbo àwọn tí wọ́n ní òye nínú àwọn olùmọ̀fà tí wọ́n sì bẹ̀rù ọlọ́run ọba wọ́n gba kínní gbọ́ lódodo ni wọ́n sì ń bí mọ́ni wọn kọ sí lára bẹ́ẹ̀ náà ni ìfìyàkórè. a bá wọnú síra imam abu umar yusuf bin abdulbar al-qurtubi ta'ala tí wọ́n pè ní al-intiqaw fi fadail ath-thalathati al-a'imma al-fuqaha Malik wa Shafi'i wa Abi Hanifa radiyallahu anhum ọkọ̀ tíra kan nìyẹn wọ́n jó yí wa wípé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ tí arákùnrin kan wọ ọ̀dọ̀ náà Malik rahimahullah ta'ala ń jọ́ka arákùnrin wa ní ìwọ Abu Abdullah bàtí Allah subhanahu wa ta'ala ń sọ fún wa wípé Ar-Rahmanu 'ala al-'arshi istawa lórí àlẹ́ ara ṣùgbọ́n náà ọba ar wa bọ́ọ̀lù ọlọ́run bá ṣe ń bẹ lórí àlẹ́ ara ṣe ọlọ́run lórí àlẹ́ ara ṣe rẹ̀ ó dùbúlẹ̀ ni àbójòkó lápòjúwe Malik ẹni gba ìṣẹ̀lẹ̀ yìí wá òní jáfà ọmọ Abdullah gẹ́gẹ́ bó ṣe tún wá nu ẹ̀gbà wa kíra ní Hilyatul Awliya àti ní volume six two ìjọ́kíjọ́ tí wọ́n ti mọ bí àgbọn mọ́lìkì léèrè ọ̀rọ̀ ẹ̀sìn láyé kò sí èyí tó ní ìmọ̀ mọ́lìkì lára láti dáhùn tó ọ̀rọ̀ yìí wípé ó sì ń láàgùn wípé nǹkan ogun lára tí mọ́ mọ́lìkì sì ní orí báyìí ibi tí ń lọ́wọ́ ìmọ̀ mọ́lìkì mọ́ mọ́lìkì lẹ̀ dànù mọ́lìkì wá fi ń sọ̀rọ̀ yìí pé àlùtẹ́ẹ̀fù kìí ṣe tí làákàyè wa lè ṣàlàyé rẹ nígbà tá à ń rí àlárùsù gan náà àárí àárí ọlọ́ọ̀bá wa ta'ala sójú bó láti wá mọ̀nù làákàyè wà lè ṣe wá òmìnir hùwẹ́rù ká wá ní ọlọ́ọ̀bá ń kìí ṣe mọ gbogbo elédè náà ló lè gbọ́ ilé ìtìsí láwa ní kàlẹ́ sì wá nǹkan ń bẹ lórí nǹkan ọlọ́ọ̀bá ń kí láwọn wà ní mọ̀ yìí ni àwọn sálẹ̀dà ń ní ilé sáàmù tó mọ̀ pé ń bẹnu ni ọlọ́ọ̀bá náà ń lórí àárà ṣe wọ́n ń bèrè pé bó ló ṣe ń bẹ bíi káwá nígbàgbọ́ nípa wípé ọlọ́ọ̀bá ń o ọ̀sùn àlọ́ àìlùkù gíga nípa ṣe wá

bẹ́ẹ̀ tó fẹ́ jáde nínú ẹ̀sìn kìí ṣe ìbéèrè ẹni tó fẹ́ gbọ́ àgbọ́yọ̀ ẹ̀sìn mọ́ nínú tọ́lọ̀ ọba òfin sìn wá lẹ́sìn ló ń lò yìí àwọn tí wọ́n ní làákàyè jùlọ tí wọ́n mú lọ́pọlọ jùlọ tí wọ́n ní mọ̀ tó pé jùlọ tí wọ́n bẹ̀rẹ̀ ọlọ́ọ̀bá jùlọ làwọn sàhábà àtàwọn àtàdérò wọn ò béèrè irú àwọn béèrè yìí báyìí rí inú ẹ̀sìn mo lè ní àkọ́kọ́ tó bá dídẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn yìí jọ mùsùlùmí ń tó léwu ni ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ilẹ̀ yorùbá àlátàkọ àwọn nǹkan wọ̀nyí nǹkan náà bọ̀ fìkìrà rẹ̀ ní òkè láti ń sọ ọlọ́run hmm? ọba lu kíkára bí ajere ọba àhàhà ọba tí wọ́n lé wáyé tí wọ́n lé lẹ́yìn tí wọ́n rí mú alágbádá aná gbogbo orú àwọn kìnnì lọ́dọ̀ àwọn tí wọ́n ni

tíra re tó kọ gbogbo tíra kọ wọ́n gbogbo rẹ̀ jọ papọ̀ ní voluminous bá ní page four and fifty nine ló sọ yìí bẹ̀. àwa ní kàlédè lárúbáwá ìjẹ́ mo ti sọ tó lásìkò tí ò sí. jẹ́mọ̀ mu ní Hassan Banna ní tarjihu mazhab salaf ẹni pé lẹ́yìn ìgbà tó salaf ó wá gbìyànjú láti gbé ọlá fún kanú méjèèjì ó fi méjèèjì ó gbé wọn wò lórí òṣùwọ̀n èwo ló tẹ̀wọ̀n jù ó wá ń sọ náà rẹ̀ wípé àwa o àwa nígbàgbọ́ wípé ìròrí àwọn sálàf ibi tí wọ́n máa dákẹ́ fún ìsàfihàn ìmọ̀ ìmọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn ìtumọ̀ ìròyìn ọlọ́run yìí kí ó ṣàfihàn ìmọ̀ rẹ̀ sọ́dọ̀ ọlọ́run omi fi ń ní àlàáfíà jù ó sì fi ń tọ́jú kátẹ̀lé Bí a bá ṣe eléyìí, yóò mú wa ti ilẹ̀kùn gbogbo wípé àwọn èèyàn interpret ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n interpret ìròyìn Ọlọ́run bá àbáwọn kan wọ́n tẹ̀ negate ẹ̀. Wọ́n sọ wípé tí wọ́n tó ń gbọ́ mi, tó bá jẹ́ kan lẹ́nu tí Ọlọ́run subhanahu wa ta'ala tó ti sọ ọ́ dolóríire níbi ìtutù ìgbàgbọ́, ó sì jẹ́ kí ìgbáyà rẹ̀ tutù pẹ̀lú àmọ̀dájú. Má wá nǹkan mìíràn rọ́pò tó sọ yìí o. kí wọn náà gbà wípé ìlànà àwọn sálàf bonítọ́ máa ń dákẹ́ níbi àwọn òròyìn ọlọ́run ìtumọ̀ àwọn òròyìn yìí sì rèé wọ́n máa ń fi ìsọ́sọ́ ọlọ́run ni wọn mọ̀ rẹ̀ ó gbà pé ọlọ́ba ló mọ̀ ìròyìn nfi jẹ́ so àwọn ẹ̀dá èèyàn àmọ́ wọ́n sì máa ń dákẹ́ ó ní ilé ìnílànà àwọn sálàfò ó mọ̀ wọ́n náà ní ìhò wọ́n ń lẹ́bàá yìí náà àwọn tó wá ní gbogbo ọ̀nà tó má fi gbà ṣe tàwíìl tó má fi gbà interpret àwọn òròyìn ọlọ́run bó ti wù kó burú tó kò túmọ̀ sí ká máa wá bí ìdájọ́ tó ṣe fèrí ni wọ́n àbí ká gbé ìdájọ́ kùkù tí ni wọ́n gbogbo àwọn ìyapa ẹnu tí ń ṣẹlẹ̀ ọlọ́jọ́ gbọ́ọ̀rọ̀ yìí táwọn àfáà látijọ́ kìíní àná dè ní ìjọ lásìkò tó ń sọ̀rọ̀ tí wọ́n ń fà mọ́ra wọn lọ́wọ́ yìí wọ́n ní gbogbo kìíní ò ní ìdí kan máa ń ṣáájú mẹ́tìlé lórí. ìtàwọn sálàfù lọ́dọ̀ tiẹ̀ ni o orí táwọn gbàgbà wípé mẹ́tàbù tẹ̀fúwèé ní pé gbogbo ìtumọ̀ ròyìn ọlọ́run báyìí àmọ́ kankan ń pa rẹ̀ ọlọ́run nìkan ló mọ̀ ìtumọ̀ ròyìn rẹ̀ ó kàn wà nù kùránì bẹ́ẹ̀ ni kò yé wa ó ní ìlànà yẹn náà ló dáa jù so ó ní gbogbo àwọn tó wá wá lẹ́yìn àwọn sílẹ̀ tó wá ń túmọ̀ àwọn ròyìn ọlọ́run bá mi ó ní ìtumọ̀ rẹ̀ ni kò túmọ̀ sí ká wá gbé ìdájọ́ ó wá sọ̀rọ̀ kan ó ní wà sọ́dọ̀rọ̀ ìsìláàmì àwùsẹ̀rù mìnìhàdà kùlìhì ó ní ìgbáyà ìsìláàmù tó fẹ́ tó sì gbàyè tí gbogbo ohun táwọn afáǹfà mara wọn lọ́wọ́ ìlọ ẹ̀wọ̀n kan wà sọ́dọ̀rọ̀ ìsìláàmì àwùsẹ̀rù mìnìhàdà kùlìhì ó ní ìgbáyà ìsìláàmù ó fi ìsìláàmù wé ọmọ ìgbẹ́yàn tó ní gbáyà ó ní ìgbáyà ìsìláàmù ó fẹ́ tó sì kẹnu gbogbo ohun táwọn afáǹfà mara wọn lọ́wọ́ ìlànà àwọn salaf àti ìlànà àwọn khalaf níbi àsán wa sifat níbi àwọn aljahmiya àwọn mọ̀tòròdíyà àwọn àṣàírà tí wọ́n wọ̀nyí àti àwọn salaf ó ní kankan náà nínú ẹ̀sìn ẹ̀ mọ́tòrí rẹ̀ mọ́ fa wàhálà mọ́ ẹ̀ mọ́tòrí rẹ̀ mọ́ ṣe dìbẹ́tì mọ́ ọ̀rọ̀ tó sọ nìyẹn o káwá gbé yìí o. náà kí n a fún atributi máa wọn lánàá wọn òní àbúkà tó yẹn àwọn àfáà ń pè ní kíni mọ́sàbù àtẹ̀fúwéyẹ̀ eléyìí ó fi parọ́ mọ́ wọn ni o àbí kú dá sí kò fi parọ́ kò mọ ìlànà àwọn sálàf lórí sifat ọkàn méjì ni inú kó dá sí wípé àbúrọ́jòló كان جاهلا عن مذهب السلف في الأسماء والصفات. نقول جاهز بأسماء nǹkan kan ò yé nípa ìlànà àwọn sálàf lórí kí ní jẹ́ kó láti ń ròyìn ọlọ́ọ̀bà àwọn kọ̀ọ̀kan náà bá ń jẹ́ torí ẹ̀ ló ṣe ń fi tí èyí ṣe tiwọn ti fi ń fi kì sí wọn àbí kó jásí tó mọ̀ làákìnnahu sahibu hawa ni ṣùgbọ́n ó jó nífẹ̀ẹ́ nu ṣùgbọ́n ṣe kí ni ó jó nu ibi tó fẹ́ ti ọ̀rọ̀ sí olú ti ọ̀rọ̀ sí yìí torí pé àwọn tá a mọ̀ sí ń ṣe àtẹ̀fúwéèdù gẹ́gẹ́ bí àwọn àfọ́ oní àkíyídà ti fi nílẹ̀ fún wa nínú àwọn àkọsílẹ̀ nínú àwọn tírà wọn ó ní pé àwọn al àwọn Asha'ira àwọn lẹni tí wọ́n ń ṣe àtẹ̀fúwìd níbi àwọn ìròyìn ọlọ́wọ̀n na wọ́n ní wọ́n ṣe àtẹ̀fúwìd nínú àwọn na ọlọ́wọ̀n ọba ọ̀rẹ́ tó ń ṣe àtẹ̀fúwìd ní wípé àwọn àtàwọn wọ̀nyí òun gbọ́nà òun sì ń sọ̀rọ̀ mọ́lọ́bà subhanahu wa ta'ala òun sọ̀kalẹ̀ láti òun sọ̀kalẹ̀ si sánmà ayé ti ba di ọwọ́ kẹyìn òru ìdásí mẹ́ta ọwọ́ kẹyìn òru nípa àwọn sìfátì wọ̀nyí àwọn ò fẹ́ gbà tọ́lọ̀ bá ń kan náà wá ní ká tọ́lọ̀ bá ti sọ pé òun ní ojú nù kùránì ọwọ́ nù kùránì yẹn sọ wípé

sị ọlọ́run bá fún àwọn ọmọ ẹ̀dá èèyàn láyé ndị mọ̀ sara dá ojú sára wa kò mọ̀ fóun dá ọwọ́ sára oríṣiríṣi ara wa tó sì fi eré lẹ́nu kùránù náà pé òun ní ọwọ́ méjì òun ojú ẹ̀yin ní ọlọ́run bọ̀ lójú ụgbọ n tí wọ́n sì ni wípé wọ́n fẹ́ ìjọ fẹ́ sá fún àwọn làwọn fẹ́ sin náà náà ni náà sọ bá náà ṣe lóun fẹ́ sin náà níbi ipò táwọn wá ṣe láfa ìsìlámíyà títara rẹ̀ dágúgbọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀ràn nínú ìsìlámù fáwọn mùsùlùmí lẹ́nu bẹ́ẹ̀ náà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn níjọ níjọ níjọ àwọn lẹ́gbẹ́jẹgbẹ́ lọ́jọ́ tí wọ́n dá kalẹ̀ nínú ọ̀rọ̀ nínú ìsìlámù àti gbogbo àwọn bíjáwù tí wọ́n dá kalẹ̀ tí wọn náà bá gbé tiwa náà nítorí pé ẹni tí ó fi ilẹ̀ kọ́wọ́ tàwa ẹ̀dá èèyàn jọ tọ́lọ́hùn ẹ̀dọ́ ti bí ọlọ́run bá wa ta'ala rí. bákan ara wa síra wa náà lóòótọ́ ni à ń mẹ́rin à ń márùn-ún lọ́wọ́ a ní márùn-ún náà lẹ́sẹ̀ ṣé tàwọn ẹbí yẹ débi tí wọ́n ti rí náà nìyẹn ṣé ìka ṣẹ́bi yẹ ju ti ti yẹ. ìbájá náà lọ́wọ́ náà ju ti ti yẹ. tó bá ṣe pé àwọn ẹ̀dá tọ́lọ̀ ọba gan dá láàrin ara wa síra wa àwọn oríṣiríṣi ara ń wa tó fi ká fún gbàgbà yìí ayàtọ̀ sí lọ́nà àwọn nǹkan wọ̀nyí ìdíṣe wa súnmọ́ làákàyè làákàyè gbà tó ròyìn ara rẹ̀ pé òun ní àwọn nǹkan báyìí nínú bóun ṣe ń jẹ́ ọlọ́run káwa ní fi jọ ẹ̀dá nìyẹn wọ́n fi ẹwọn àṣàyẹrọ wọn wá lọ bí wípé àwọn kan mí ni wọn tó wá sọ pé rárá àní ń sọ wípé ọlọ́run ọba ò ní àwọn òròyìn yẹn kí ni ìtumọ̀ àwọn òròyìn wọn yìí àní ọlọ́run ọba nìkan ló máa mọ̀ túmọ̀ rẹ̀ ní lárúbáwá ó mọ̀ túmọ̀ yájú lárúbáwá ó àínú lárúbáwá ó samuel ọmọ lárúbáwá àwọn ṣe lárúbáwá gan bọ́ bá eléyìí ò kìí ṣe mọ́sáàbà àwọn sẹ́lẹ̀f pàṣẹbà náà kíkan pàpè mọ́ra rẹ̀ pàpè mọ́ rẹ̀ máwọn àwọn sẹ́lẹ̀f ni ọlọ́run bá kó àforíjì turu eléyìí crime gidi ọ̀fẹ́ǹsì burúkú nínú ẹ̀sìn báwọn sẹ́lẹ̀f sọ nínú ẹ̀sìn tó wá ń pè wọn káwọn ni wọ́n sọ. so ìrìn fáàmù táwọn sẹ́lẹ̀f sọ ó ti jẹ́ gẹ́gẹ́ inú ọ̀rọ̀ tí mọ̀ mọ́lẹ̀ kí wọ́n mọ̀ síbi ń sọ fáwọn ọkùnrin wípé wàlkẹ́ìfù minhu ma'lum wàlkẹ́ìfù minhu ma'lum alkẹ́fíyà bóò ni àwọn nǹkan tó lọ fi ròyìn ara rẹ̀ yìí gan ṣe rí ó ní òun lójú òun lọ́wọ́ òun gbọ́ràn òun ríran gbogbo àwọn nǹkan tó fi ròyìn ara yìí bóò ló ṣe wá rí bóò ní ṣe ń lò wọ́n alkẹ́fù minhu ma'lum onìkan ló hàn sí lọ́nìkan ló mọ eléyìí tó ọlọ́wọ́ fi yẹn sìn wá ní ẹ̀sìn ṣùgbọ́n ká gbà wípé bó ṣe rí náà nìyẹn àwọn ìròyìn tọ́nà fi ròyìn tó fi ròyìn àdìbò sí rí náà nìyẹn àwọn ìtumọ̀ rẹ̀ bó ṣe rí náà nìyẹn àmọ́ ń bò ló ṣe wá ń lo àwọn qualities wọ̀nyí sí òun nìkan ló mọ̀ ọ́ ọlọ́ọ̀bá ń gbọ́ràn bó ló ṣe ń gbọ́ràn àwọn ọmọ ẹ̀dẹ́yìn láti júwèé tabara yẹn di mẹ́ta di mẹ́rin tó máa bá wa sọ̀rọ̀ nígbà tó bá tó sèjì ká ní ètò ògbó méjì ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala gbogbo ìdá tó dá láyé kò sígbà tá ìbẹ̀rẹ̀ sí kò sígbà tá ìsọ̀rọ̀ sí gbogbo ẹ̀mí sì ń gbọ́ papọ̀. ìkànnì yẹn káwa ni Allah ọba ẹ̀ gbọ́rọ̀ ìkànnì Allah ọba ò gbọ́rọ̀ bí kò túmọ̀ sí pé Allah ọba ọba òdi ni wọ́n bá wá ròyìn bàbá èèyàn kan nu wọn àbí ìyá rẹ̀ àbí fámìlì wa kàbọ̀ rẹ̀ wa kan pé òdi ẹ̀dá ní tíjú ìṣòjò ẹ̀dá tí lórí eléyìí àwọn tí wọ́n jẹ́ salaf lọ́dà sambanna àwọn làwọn asha'ira àti àwọn mu'tazila àwọn tí wọ́n yapa sí lánàá àwọn sahaba àti ìlànà àwọn àtàbíùn lórí mas'ala al-asma as-sifat. níparí kágbọ̀n kankan yé yìí a àwọn tí wọ́n jẹ́ àìmọ̀ islam torí bí tẹ́lẹ̀ ní ó fi bà ẹ̀yìn sí nìyẹn wípé ah, nígbà tí a sọ bẹ́ẹ̀ náà kó sírú àwọn nǹkan wọ̀nyẹn tí bá rí àwọn ìmáàmù àwọn àìmọ̀mí inú ìsìlámù náà tí wọ́n kó sírú ẹ̀. àwa ni lóòótọ́ la rí àwọn apá kan náà àwọn àìmọ̀ inú ìsìlámù wa tí wọ́n kó sí ọ̀rọ̀ tàwílù sifat tí ìmáàmù Nawawi tí wọ́n Hajar àtàwọn ẹlòmíì ìyẹn ò wá túmọ̀ sí tó sọ ìlànà wọn di ẹ̀tọ́ fún wa láti máa rìn torí pé àì bọ́yàn nínú súnà nínú ìsìlámù ìsìlámù ò ní ká bọ ẹ̀dá àbó ní òye àbó lẹ́kọ̀ọ́ àwọn náà ń bù ní àwọn òṣìṣẹ́ títí ń sàǹfààní fáwọn èèyàn nítorí tó bá ṣe ń tó kù bẹ́ẹ̀ káàtó á ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn á ṣe àákò náà ṣe àkíyèsí rẹ̀ kó lè tún bá. sọ ẹlẹ́mu náà wàwí rahimahullah ta'ala ibn hajjal as-Asqalani rahimahullah ta'ala tí àwọn tí máa ń pè yẹn ṣe fèrí káàkiri ní ìpín ìpín ṣe fèrí wọn mú wọn kó ní Islam tí dá àwọn àṣìṣe tí wọn ṣe níbi mọ́sálà náà ṣàlàyé yìí eléyìí èso mọ́sálà ṣe lànà àwọn tí wọ́n ṣíwájú wa nú ẹ̀sìn. tí àwọn afáà ṣe àlàyé àwọn àwáwí kọ̀ọ̀kan fún wọn tó fi já mọ̀ wípé àwọn eléyìí ihun tí wọ́n ń rò wípé ń jẹ́ lánàá làwọn tẹ̀lé nígbà náà ẹ̀rí Ibn Hajar àti Imam Nawawi ọ̀rọ̀ wọn sì ń bẹ̀rù àkọsílẹ̀ tó bá wá rí bẹ́ẹ̀ Hasan Banna tó wá fi àtàkùrúdì ṣe ìlànà àwọn àṣálàf nínú sifat kí wọ́n yìí àwọn kálàfù nìyẹn à ń bí léèrè yín tẹ ẹgbẹ́ àfa Ikhwanul Muslimun ìgbà tí olórí yín tó dá ẹgbẹ́ Jama'at Ikhwanul Muslimin kalẹ̀ tí ń fi ìlànà àwọn àṣẹ ẹ̀rọ àwọn mùtazílà tí ń fi ń ṣèpìlẹ̀ kó náà ìlànà àwọn sálàf lórí sálàf fà kí wọ́n nílò àwọn àwọn sàhábà kí ni mọ́jà àwọn sàhábà kí ni mọ́jà àwọn àtàbíyù kí wọ́n nílò àwọn tí ń pè kálàf ó ní káwọn èèyàn mọ́ kọ́mọ́tòrí ẹ̀dájọ́ kìfì ilé wọn lórí kọ́mọ́tòrí ẹ̀kùnrin ní òkè tòrí tí fi ń lẹ́tọ̀ọ́ sí wọn mùsùlùmí tó sì jọ́nà yàn fún wọn ìlànà àwọn salaf àwọn sàhábà àwọn tàbíùn lórí gbogbo àlámọ̀rí ẹ̀sìn tí ó lórí èyí nìkan òun ni ìlànà tó yẹ kí ká tẹ̀lé o àwọn sàhábà àwọn tàbíùn fún èsì àṣàyọ̀ fún èsì mùtazìlà àṣàyọ̀ àti mùtazìlà ìlànà tí wọ́n dá kalẹ̀ nígbà táwọn sàhábà ò sí mọ́ni. ìgbà tí arákùnrin náà incapitation sí àwọn khanaf tí wọ́n bá fún àwọn ìfáàtì ọlọ́run ọba kò túmọ̀ sí pé kí wọ́n gbé ìdájọ́ tìfìrí lé wọn lórí kò túmọ̀ sí wọ́n gbé ìdájọ́ tẹ̀sí àtẹ̀jí wọn lórí. ni kí ni wa fẹ́ sọ o fún àwọn imọ́tò salaf láwọn tí wọ́n dájọ́ lórí àwọn ìjọ ìjọ lẹ́gbẹ́lẹ́gbẹ́ tí wọ́n ń takò ìlànà àwọn àtàwọn àtàdé pẹ̀lú anáníjà máa ń fún gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ yìí wọ́n padà sí yọ ní ìjọ mi kódà seventy two ni wọ́n seventy two wọ́n sì wọnú náà ni ẹni tó bẹ̀rẹ̀ jẹ́ni àná tó yóò wọnú náà anáníjà máa ń pé ìjọ kan ṣoṣo ní gbogbo seventy three yìí náà ló wà lùjẹ́ náà so ìjọ náà lóyún bá ti ròyìn kí ẹni náà ni àmì náà ló kó sófi dẹyin náà ẹnìkan ni àdíjọ kan ni ò wà lórí mọ̀nà láyé kó wá jẹni náà olófàá tí gbogbo àwọn àyẹ̀wò ti sálà fún fi gbé ìdájọ́ lórí àwọn àlìjàmíyà ẹ̀fẹ̀rí ni wọ́n lábàlá àsìmọ́ wà sífàt àbí aljabun sofwan tó lórí jahmiya ó di ọjọ́ tó pé forty eight day èèyàn ò kírun mọ́ ọjọ́ ìkíni ọjọ́ kejì ọjọ́ kẹta ogójì ọjọ́ tó pàdé rẹ̀ wípé èéṣe mo gbọ́ pé wọn ò tún oníbẹ̀ ni ó ní bó ṣe ń bá mi sọ̀rọ̀ èyí ló di ogójì ọjọ́ gẹ́gẹ́ tí mi kírun mọ́ ó ní kí ló tó fi kírun mọ́ nítorí pé ọlọ́run bá tí ń fún gan mi ìjàmà ó lòun ronú nípa ọlọ́run títí títí títí òun wo àwọn ọkọ̀ tí lòun jẹ́nu Quran òun wo àwọn òròyìn tí lòun gbà jẹ́ ọ̀rọ̀ náà ń dàrú mọ́ lójú wọn ògbà kọ́lọ̀ bàbá ń bẹ. irú ẹni ẹni tó gbà kọ́lọ̀ bàbá ń bẹ ṣé mùsùlùmí ni. ọkọ̀ sọ̀rọ̀ ìdá rẹ̀ àwọn afáàpẹ ní kéṣe ìtorí ẹ̀ àti gbogbo àwọn tó bá sọ̀rọ̀ ìlànà ti ṣẹ̀. ìwọ́n ń sọ wípé asanbánà ń ṣàlàyé sí pé ìdájọ́ àwọn àfáà lórí aljahmiya kìí ṣe ìdájọ́ fúráìtì. bákan náà àwọn àṣàyọ̀ àti mùtazìlá ìdájọ́ táwọn afá dálé wọn lórí náà ní kún bíjà ni wọ́n ọ̀gbọ́n ní gbogbo eléyìí kò kò ní ìtumọ̀ nínú ẹ̀sìn gbogbo eléyìí ò ní ìtumọ̀ nínú ẹ̀sìn so ìsìláàmù báyìí ju bẹ́ẹ̀ lọ òun náà ni ọgbọ́n tí a fún báyìí sọ ọlọ́kọ̀ yíyá sí oníkálukú ó ní wàsọ́ọ̀dù ìsìláàmù àwòsàn òmìnira hàdà fún ní gbáyà ìsìláàmù gbogbo yìí lọ ìjáfà ni ìdólùkùtù ni tó ti ní bẹ́ẹ̀ ń fa àwọn ọ̀rọ̀ kan mọ́ tó gbogbo ẹ̀ náà ló wọlé ní ìsìláàmù ẹ máa ṣàkíyèsí ní wọn bẹ́ẹ̀ afkar asambana ni wọ́n ń lò afkar asambana ni wọ́n ń lò kí n tí ò bá láti lè wà ní ìsìláàmù ẹ̀yìn ẹjú yìí lọ́tọ̀ ni tó lè yẹ sara ẹ̀sìn ẹ mú kọ̀ọ̀kẹ́tọ̀ ń lè tún bá láti ẹni bá fọwọ́ kẹ̀yìn erin wọ́n bí léde tó tó lè lò fọwọ́ kàn ẹni bá fi ọwọ́ kẹsẹ̀ ẹni so ìjà sí gbogbo wa náà àtẹ̀tí ń ṣe súfì àti ṣéyà àti amadíyà àti tẹ̀blíìgì gbogbo wa náà pátápátá ọmọlẹ́yìn ànábì náà ni wa lẹ́yìn bàtà ànábì ti dáàmọ̀ nípa àwọn kan bẹ̀rẹ̀ sẹ́ seventy two ni àwọn ọ̀dọ́ níjọ́sìn ní ìbò wà lẹ́yìn náà tí wọ́n wọ̀ náà. wọ́n náà wọ́n ṣe pé ètò ilẹ̀ jùlọ àwọn afáàná ni wípé àwọn kan bí láwọn seventy two yẹn náà ti wò ní ṣe gbére sínú náà. ṣùgbọ́n gba àwọn kan nú ẹ̀sìn tí ò bá tún bá tí ò bá tún bá nú wọn ó tọ̀nà wò ẹ̀rí nǹkan báyìí àwọn ọlọ́fà tó ti ṣe pé ìkan nínú àwọn great thinkers àwọn ìfúnwánì mùsùlùmí ọ̀nẹ́sẹ̀dì kútò òlò náà fún ìtàpítàlìsì wà nínú tíra rẹ̀ fún vìlálẹ̀ lọ́kùnrán àti ọ̀bọ̀dọ̀ rẹ̀ ti kútò àwọn poison ti ń bẹ nínú tafsiru rẹ̀ tó ní fún vìlálẹ̀ lọ́kùnrán a máa ṣàlàyé rẹ̀ fún wa ó ní ọ̀rọ̀ tẹ̀ láti fẹ́ ilé ilẹ̀ ẹ̀dá kúrò ó ní arrahmanu ala al'arushi stawa nígbà tí ń túmọ̀ rẹ̀ ó ní alistiwa'u ala al'arushi kinayatun an ghayati sayyifarati wal isti'la alistiwa'u ala al'arushi kinayatun an ghayati sayyifarati wal isti'la nígbà tí ń jẹ́ istiwa sí Allah subhanahu wa ta'ala ń sọ wípé òun gbà níròyìn pé òun ọlọ́run bá òun bẹ̀lú ẹ̀rẹ́ àrọ̀ṣe yìí ní àlè ìṣèwọ́ yìí ó ní ìtumọ̀ rẹ̀ ni wípé ọlọ́run ọba jẹ gàba lórí nǹkan ó sì lu agbára lórí nǹkan ó jẹ gàba lórí nǹkan ó sì lu agbára lórí ẹ̀ sílẹ̀ yìí ni ìtumọ̀ àwọn sálà fún sífà yìí alábùsẹ̀rù kútù léèrè ilé ìdáhùn mọ́nì ìsìnkú ńlẹ́dẹ́ ilẹ̀ ṣùgbọ́n àwọn kùtù bí yún àwọn tí ó rí pé ìròrí ṣe kútùbù ni wọ́n lò ní ọ̀rọ̀ ẹ̀sìn tí wọ́n kúnnu sáúdí bámú tí wọ́n náà ti fara wá darí sí nàìjíríà táwọn èèyàn ń pè wọ́n ní àlùsùn náà yìí ẹ bá wa ẹ dáhùn ṣe ṣe tọ̀síra àwọn sálàf ó ní sí pàlísì wà ó ní àṣàìtọ́ wà lè ṣe ìlà kí túmọ̀ sí pé ní sẹ́dí kúkú bó ń sọ ó ní pé Allah subhanahu wa ta'ala ó jẹ gàba lórí àlẹ́ àràṣí ó ń lo ipò rẹ̀ lórí àlẹ́ àràṣí bí ìgbà wípé Allah subhanahu ó jẹ àlẹ́ àràṣí gbà lọ́wọ́ èèyàn kan ṣáájú tẹ́lẹ̀ tó wà lórí al-isti'la aw as-saytara al-isti'la ìtumọ̀ sì wà nìyẹn ọ̀bọ̀ ìdókòtò. torí pé mọ́jábù tàwé ìlànà àwọn àṣàyẹ̀wò àti mùsàzìlà náà ni wọ́n tẹ̀lé ìlànà afẹ́gbánà ìlànà sèdókòtò àti ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ gẹ́sìn kàtàwọn ìkọ̀wárò mùsùlùmọ́ tó yẹ ní sọlọ subhanahu wa ta'ala bó ṣe rí o sí yẹn nìkan ló wà lórí ẹ̀ tọ́nà wa lé kú tó nǹkan àwọn fi jẹ gàdá lé lórí ìṣẹ́ lánàá àwọn sálàfù rẹ̀ níbi ìmọ̀ túmọ̀ ẹ̀rọ àwọn ròyìn báyìí ṣé ń tọ́nà ọba ṣe túmọ̀ rẹ̀ fún wa ní kùránù nìyẹn Allah subhanahu wa ta'ala múra ṣàánú wa ọlọ́ọ̀bá ti ń gbé ọlọ́run nígbà tí ìjà kò mà ọlẹ̀ àràṣì tọ́nà ń dàlẹ̀ àràṣì ìjà kò mà a sì gbọ́nú àkọọ́lẹ̀ lẹ́nu àná Muhammad sallallahu alaihi mọ́sà ìṣe ànúwàjú báyìí lọ tó bá di ní ẹ́písòdì míì tí ń bọ̀ wá àkídà àtàbọ̀nà lórí sifas òun láti ṣàlàyé àṣírí àkọọ́lẹ̀ rẹ̀ gbọ́ gbọ́dọ̀ kúrò lórí àkídà yìí nípa fún àwọn sifas ó kú lórí àkídà àwọn aṣááyọ̀ àti mọ̀tàzílà ni kí wọ́n là àkídà rẹ̀ nípa spiritualism àròhìyà bó la fi ń rí ẹ̀mí kí ni àkídà tàbí lórí àwọn eléyìí yìí láàmú bára wa sọ ní ẹpísódì mi abúlọ́ subhanahu wa ta'ala kúlẹ̀ wa kú ní àgbóyè ẹ̀sìn ọ̀nà láàṣì bá yìí lọ́mọ́ subhanaka wa alhamdulilayi ashihadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.